السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والعشرين وأربعمائة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا رواه مسلم وعن السائب بن يزيد رضي الله عنه أن معاوية رضي الله عنه قال له إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج فإن رسول الله لنا بذلك ألا ألا نصل ألا نصل صلاة بصلاة حتى نتكلم أو نخرج رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من اغتسل ثم أتى الجمعة فصلى ما قدر له ثم أنصت حتى يفرغ الإمام من خطبته ثم يصلي معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفضل ثلاثة أيام رواه مسلم àdìsí àwọn náà tún ní ṣe pẹ̀lú apá kan nínú àwọn òfin eléyìí tó jẹ mọ́ sọ̀láàtú jùmọ̀. ṣé alákòókò ó wá látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu anhu ó ní òjíṣẹ́ ọlọ́run sáàtì ọlọ́lọ́wọ́ bá kó máa bá ọ sọ pé idha salla ahadukumul jumu'ata ní ìgbà tí ẹnìkan nínú yín tó bá ti salatul jumu'a tọ́bàn àti mọ̀ ike kò lè dá sí salatul jumu'a ó túmọ̀ sí kéwọ́n àti bá ti salatul jumu'a tán lẹ́yìn imam falyusalli ba'daha arba'an fúnitọ̀ wọn yà tún ṣe náfìlà rákà mẹ́rin o lẹ́yìn sọ̀látul jumu'ah. alimami muslim ló gbà wá àdìsí ń tọ́ka sí wípé a ti mọ àwọn asúnànù rọwátì àwọn súnà tánàbì kì í ṣaláìṣe tó bá wà nílé àwọn ètò ní í ṣe pẹ̀lú àwọn as-salawatul báyà ṣáájú àbí lẹ́yìn ìgbà bá parí as-salatul ǹjẹ́ sọ̀látùl jumu'a náà wọ́n wá ní sunnatun ratiba bí àbí ò ní sunnatun ratiba sọ̀látùl jumu'a kò ní sunnatun ratiba qawlan wahida kò ní sunnatun ratibatun qawlan wahida àmọ́ sunna kan wà tó jẹ́ pé marghubun fiha liman salla al-jumu'ata ba'da al-jumu'ati ṣùgbọ́n sunna kan wà tó jẹ́ pé à ń fẹ́ kí yẹn ó ṣe lẹ́yìn jumu'a fún gbogbo ẹni tó bá ṣe sọláàtì jùmọ̀ àmọ́ kọ́bílà sọláàtì jùmọ̀ kò sí súnà kan tó ṣe kí wọ́n ní ká ṣe eléyìí tó ní í ṣe pẹ̀lú sọláàtì jùmọ̀ yàtọ̀ sí pé ẹni tó bá wọ mẹ́sàgìd à ń fẹ́ kó ṣe kí ni kó ṣe tahiyatul masjid gẹ́gẹ́ bí àdìsí tó ti síwájú nígbà tẹni tó wọnú masjid tó sì lọ́ọ́ jókòó Al-Ghatafani sanabi sallallahu alaihi wasallam ti bi léèrè asọlẹyì tó ti ṣe sọ láti bi ó ní rárá ó ní qum fasalli rak'atayn wa awjiz fihima dìde kó mú raka méjì wá kó o sì ṣe raka méjì náà ní fúfú yẹ fi hàn wá ìpè salatul jumu'ah òsínà fìlà kan rọ́ọ̀tì bẹ̀tún qablaha wala ba'daha. إلا لمن شاء أن يأتي بالنافلة بعد الجمعة أفين تبقى في لا تمنافلة و صلاة الجمعة جتلي بأي و أريكي gbólóhùn tó wá nínú hadithi yìí náfìlà rákà mẹ́rin lẹ́yìn sọ̀láàtù الجمعة àyè yàtọ̀ sí pé ó bá òfin mu ọ̀ràn yẹn ni nítorí bó ti ṣe wá ní pé idha salla ahadukumul jumu'ata ní ìgbà tí ẹnìkan nínú yín bá ti sọ̀láàtù jumu'ah falyusalli ba'daha arba'an kọ́ya múraká mẹ́rin wá lẹ́yìn rẹ̀. fal yusalli láàmù yẹn láàmù amr tó bá kọlu fi'l mudari' fi'l mudari' yẹn yóò jẹ majzum fi'l mudari' yẹn yóò ṣe ifadatul amr asima nínú sharia wípé al-amru al-mutlaq alladhi lam yasrifuhu sarifun yuhmal ala al-wujub. àṣẹ tó wá nínú Al-Qur'an àbí súnà tí nǹkan kan sẹ́rí rẹ̀ kúrò nídìí kọjọ́ ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni tó bá di sí lásán ló bá wá ajá ike kò bá já sí pé ọ̀ràn àyàn ni ká máa yan náfìlà rákà mẹ́rin lẹ́yìn Salatul Jumu'ah ṣùgbọ́n nínú Sahih Muslim kan náà àdéhùn mi tún wá tọ́jú sọ́ọ̀rì fún lihadal amri àníyàtàmá ọ̀dọ̀lẹ̀ lòjò ṣé ń sẹ́rí àṣẹ yìí kúrò nídìí kọjá pé ń tọ́ka sọ́ra yẹn nítorí pé sáré ti kan bá wá ní báàbù kan nípa ọ̀rọ̀ kan tó wáyé kó nìkan lọ wá inú lè máa kọ́mẹ́ǹtì lé lórí tọ́mọ tó kọ́ sọ báyọ̀ tọ́ka sí báyọ̀ tọ́ka sí báyìí ṣùgbọ́n nígbà tó bá ṣe pé lórí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan àdéhìtì tó wá ó tó mẹ́wàá tó o gbọ́dọ̀ kó gbogbo àdéhùn mẹ́wẹ̀ẹ́ wáyé síwájú kó wọ́n síra wọn kó jọ wọn wò eléyìí ló fún wọn láǹfààní àti gbàgbọ́ yìí tó dópin nípa àwọn àdéhùn yẹn kíkà ṣe pé àdéhùn ẹyọ kan iná lọ kàkà tí o fi jẹ́ pàgbọ́ yìí rẹ̀ yóò jẹ́ kọrí kọ̀dí ẹ̀rí pé ara ti máa dá wàhálà lẹ́nu ìwọ níta àdéhùn ẹyọ kan lórí àdéhùn kan tó rí yẹn inú rẹ̀ náà ló ti mú òfin inú rẹ̀ ló ti ń pa inú rẹ̀ ló ti ń kún sọ eléyìí àtìsí lè pọ̀ ńbẹ ẹni tó rí lu àtìsí báyìí ní ìsìn tí ò rí mi wọ́n sọ pé ọ̀ràn yẹn ni abọ́dọ̀ sí rákà mẹ́rin lẹ́yìn salatul jumu'a ṣùgbọ́n ẹni tó já wòlé wáyà mi eléyìí tó tún wá nínú sahih muslim yìí kan náà anabi sallallahu alaihi wasallam sọ pé man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sọ̀lá náfìlà lẹ́yìn júmùrà kó ṣe rákà mẹ́rin sọ̀rọ̀ yẹn ẹnikẹ́ni tó bá fẹ́ láti ṣe sọ̀lá tí ṣe náfìlà lẹ́yìn júmùrà onítọ̀hún ṣe rákà mẹ́rin eléyìí jẹ́ sọ́ọ̀rì fẹ́ni lil hadith min an yatamahhada lil ó ti sẹ́rí àdídá alákòókò kúrò ní ìdíkọ́jẹ́ kọ́ra ẹ̀ ní tọ́ka sí ọ̀yẹ́ bùkọ́ àlọ́sù yọ̀wá bẹ̀ lórí pé ìpìlẹ̀ bínáfìlà ṣe rí lọ́nà ẹni tó bá fẹ́ àbẹ́ni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ kó ṣe tọ́gbà ládà ẹ̀ ẹni tó bá ti ṣe kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ eléyìí fi hàn wáyé pé kì í sọ̀rọ̀ yẹn òun náà ní kí àtìrẹ́kà mẹ́rin yẹn bá àdàsọ́lá àdéhìí sọ pé rákà mẹ́rin báyìí sọláàtì jùmọ̀ a sì rí nínú àwọn àdéhìí míì pé ń bẹ nínú ṣe ànábì sallallahu alaihi wasallam pé ńgbà tó bá padà sílé báyìí sọláàtì jùmọ̀ ó máa mú rákà méjì wá ní náfìlà àdéhìí sì sọ pé mú rákà mẹ́rin wá lẹ́yìn jùmọ̀ ànábì sì máa mú rákà méjì wá lẹ́yìn jùmọ̀ ìwọlọ́lọ́lá ní ká máa ti rákà mẹ́rin ni àbí ká máa ṣe rákà méjì àwọn olùmọ̀sọ yìí pé ẹjẹ́ àwò ibo ni wọ́n sọ kó tó máa ṣe rákà méjì ilé rẹ̀ tó wá ṣẹlẹ̀ rí gbanabi sallallahu alaihi wasallam parí salatul jumu'a ọwọ́ amúnáfílà alẹ́yìn jumu'a àràkà méjì ní masjid kò ṣẹlẹ̀ rí tí ó bá ṣe náfílà yẹn ba'da salatul jumu'a fil masjidi níṣẹ́ ló máa mú wá ní rákà mẹ́rin eléyìí tọ́ka sí pé àti rákà mẹ́rin àti rákà méjì ọ̀kan nínú méjèèjì ọ̀takùrà wọn ṣùgbọ́n àyè ibi tí a máa gbé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì sí ń kọ́ ńlọ́sọ̀tọ̀ọ̀tọ̀ fàlẹ́yìí من كان مصليا بعد الجمعة فليصلي أربعا في المسجد بين قولين هذا سنو براكت bí ẹni tó bá ṣe náfìlà o lẹ́yìn sọ̀látul jumu'a o kó múra ká mẹ́rin wá o ìyẹn tó bá ṣe pé nínú masjid ni ọba ti ṣe. ṣùgbọ́n ìta gbọ́ Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe nírọ́kà méjì yẹn fadhalika khassun biman arada an yatanaffala ba'da al-jumu'ati fi baytihi eléyẹn ó dúró gédégbé fẹ́ni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtò júmọ́ nílé tiẹ̀. èwo wá ni wọ́n máa ń sẹ́nu méjèèjì kó kálukú ọyẹ fáìlì ẹ̀ wò. àwọn ẹsẹ̀ rákà mẹ́rin ní mẹ́sìtì àbí méjì nílé gbọ́láwọn ẹlòmíì wọ́n láàgẹ̀ wọ́n lọ. sáà wàlẹ́lá sọ. òun torí di eléyìí kẹ́kọ̀ọ́ kéèyàn lè bàa fi ṣe wà wò ni àtàwọn àtẹ̀yìn ìpèníjà ńlá lélẹ̀ ìfọ̀ àwọn káwọn bàa bọ́ sábẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá wa sọ́yà mọ́rọ́ náà náà sábẹ́ bẹ́rẹ̀ wọ́tẹ̀nsáwọn náà ń fọ́tọ̀ wọ́n á ń tún tọ́tù lóhùn ìdíjà àfẹ́lẹ́ àtàkùrọ̀ lóde dáhùn ọmọ pa àwọn yẹn lọ sí di dáadáa lásìkò táyìn gbàgbé ara yẹn káwọn máa ṣe dáadáa fún wa lè dáná kẹ́yìn ó sì pàtì

tó sọ fún anabi sallallahu alaihi wasallam nígbà tí anabi sọ fún pé sálí tọrọ ń tọ́ ọba fẹ́ ó sì dáhùn kọ́dọ̀ ń gan òró òró lẹ́ẹ̀mejì torí pé tí àwọn ń wá nù tiwọn wọn ò wá ti gun volvo wọn ò wá ti gun chevrolet táwọn wá ní kíni tàbí tí wọn sọ fún wọn kíkọ́ tọrọ ibi tí ẹnu rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ lọ ọ náà lè go ṣé mo lè rí owó nbi tó ti kì subhanallah sòṣùgbọ́n sàbẹ̀ ìkìlọ̀ sọ as'aluka murafaqataka bil janna yéésì kí wọn àlùjáná lásán àní kí n máa bẹ pẹ̀lú rẹ̀ lálùjáná ẹ̀sìn ọ̀gá bíi a fil firdausil a'la ní firdaus tó ga jù sọ ma bẹ pẹ̀lú ànábì. sọ̀rọ̀ kébi táwọn ibi bá wà náà ni wọ́n náà wà. àwọn ọ̀gá irú nǹkan mi yàtọ̀ sílẹ̀ yìí fọkọ́t ọ̀wọ́ tí mò ń fẹ́ náà nù. kí lóun sọ fún un àìní alẹ́ kẹtẹrẹ ti sojú. ràn mí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orí kalẹ̀ fọlọ́. òṣojú dùn وأريد به الصلاة به الصلاة فهو من باب إطلاق الجزء وإرادة الكل ràmí lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkalẹ̀ fọlọ̀ yéésì pé foríkalẹ̀ lásán ànábi gbà lérò yẹn kí sọlẹ̀ à torí pé kò sí ìtumà fún gbogbo ẹni tó gbá imánáfílà nígbà tí ọ̀ràn rẹ̀ ò dúró déédéé. títúmọ̀ fún síbẹ̀ yìí náà rí inú àdéhùn kò dé sí níbi tọ́lọ́ ọba ti sọ pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratuhu alayhi wa la yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibba ẹnìkan ọ̀wá ti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú kankan tí mo nífẹ̀ẹ́ sí tó kéèyàn ṣe tí mo ṣe lọ́ràn yẹn lórí tí ọ̀rẹ́ láyé. ńgbà tó kpọ̀ràn yẹn tó ń ṣe náfìlà ó ní ó ní ẹ̀yin tẹ̀ ń dara yín láàmú raka mẹ́rin raka mẹ́rin mẹ́ta ó di mélòó ó di mọ́kànlá e ẹ e fi o kún ó di mélòó mẹ́ẹ̀ẹ́dógún ẹ fi méjì kún ó di mélòó ni làwọn ó lóun máa atú àwọn yẹn àmọ́ ló máa ẹnikẹ́ni tó bá wá ti súnmọ́ náà àkọ́kọ́ tó ọkọ ṣe láti rọ́ náà súnmọ́ òun náà ní gbogbo tọ́lọ̀ sí lọ́ràn yẹn fún ọ. ẹrú ọ̀wá ni yé gbìyànjú lẹ́yìn ọ̀ràn yẹn láti súnmẹ́mí ọlọ́run pẹ̀lú náfìlà títí tí màá fi nífẹ̀ẹ́. náfìlà máa fẹ́ni tó bá ń ṣe ọ̀ràn yẹn kò sí kankan fẹ́ni tí ń ṣe náfìlà nígbà tó pa ọ̀ràn yẹn. eléyìí fi hàn yín pé ìpèníjà ńlá níwájú wa wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan tipátipá là ń fi ṣèfọ̀rọ̀ ẹ̀ ìtọ́jú ọ̀ràn ẹ̀ ẹ má ti sọ̀rọ̀ náfìlà Aisha nínú àdéhìí kan ó ní tẹ́ ẹ bá fi lè pa kìyàmù lẹ́yìn tẹ́ pa àwọn náfìlà tí ẹ ti sọ súnà ànábì nù sọ̀yìn agbègbè lẹ́yìn ọ̀ràn yẹn ẹni tó fẹ́ wọ àlùjánnà yóò ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí àwọn ọmọ náà gẹ́gẹ́ bí àwọn ọmọ náà náà ṣe ṣiṣẹ́ torí di eléyìí báyìí afẹ́ wà lójọ́nà ara àwọn nǹkan tó àmójútó rákà mẹ́rin lẹ́yìn sọ̀láàtì jùmọ̀ tó bá jẹ́ pé ní mẹ́sìlì láti fẹ́ mu wa àbí rákà méjì tá a bá délé tó bá jẹ́ pé ilé láti fẹ́ mu wa ṣé kò jẹ́ mẹ́fà báwọn afẹ́ ṣe mẹ́sìlì láti fẹ́ ṣe ńlé lọ́dún mélòó tá ń bẹ̀ wá bìtìbìtì àti bẹ̀rẹ̀ nù olùkọ́ yé wa nígbà man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a mọ̀tìsí arba'a ilé ìwọ̀n wọn ni masjidu ni. tiwọn ti lánàá bí tó máa ń ṣe méjì lé ó di mélòó sàmì pédé àti wọbẹ àbí ọwọbẹ ọkànnù méjì ìwọlọ wọn ni ládàjù mẹ́rin mà ní masjid à ṣé bá a sọ yí pé nínú òfin ṣẹ̀ríà. wípé gbogbo títẹ rẹ bá pọ̀ jù sẹẹrí tó sì mú wa bá ju nítorí kéré jùlọ ẹ̀rí wo lọ́wọ́ wá ìgbẹ́ afdalu ma kana fi baytihi illa al-maktuba ètò ọlọ́lá jù nínú àwọn tọkùnrin mú wa. onáàlì tó bá ṣe lé rẹ̀ àyàfi sọlá tutọ́ jẹ́ ọ̀ràn àyàn tó yẹ pé masjid láti máa ṣe eléyàn ló fún eléyìí lágbára lórí ti masjid sẹ́ni kété tá a bá ti wá sálámà lábàá dìde láti múraká mẹ́rin yẹn wá tó bá gbẹnu masjid láti fẹ́ ṣe ẹ̀dùn ìmú o ẹlòmíràn ní padà sílé bá dà solatul jumu'a o torí pé fa idha qudiyati ssalatu fantashiru fil ardi wabtaghu min fadlillah wadhkurullaha katira ẹ̀ ò ní nǹkan tó fẹ́ gbé ọ padà lé ibi tẹ́ rẹ lọ padà lọ sáwà gbé ibi tẹ́ ni kò ti lọ yẹn náfìlà yẹn nígbà tó ti gbé tẹ́lẹ̀ dì ọ́ sọ adé pé sinimá ti kò tó máa lọ tètè bá ti wá sálámà tàì sálámà ilá bá dìde rárá o gẹ́gẹ́ bí àdéhùn ti ń bọ̀ sábà parí sọ láti kan sábà bẹ́ẹ̀ ti sọ láti míì a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan la méjèèjì nítorí kíni kọ́ran èèyàn má bàa lúpọ̀ má náàfilà kọ́ran èèyàn má bàa lúpọ̀ má náàfilà nítorí wọ́n ti fún wa nínú òfin ṣẹ̀ríà láti máa da lóru papọ̀ má sápà. tòmátà parí ọ̀ràn yẹn yẹn wàá ṣe díkìrì ẹ̀wọ̀n kẹ́ díkìrì ti fà sọ́là láàrin ti yà wọ́n tàbí kò dìde kó bi tó ti parí ọ̀ràn yẹn yẹn lọ síbòmíì. àbí kó o ti kọ́kọ́ báyìí ká sọ̀rọ̀ náà kó o tó bẹ̀rẹ̀ náà fìlà àbí kó o ti kọ́kọ́ jáde nu mẹ́sídìí náà kó o tó yẹn náà fìlà tó o gbélé yẹn ní sàmì pé eléyìí yàtọ̀ sí eléyìí tọ́ba á jẹ́ bẹ́ẹ̀. ìmáàmù Abu Hanifa rahimahullah onídọ́rọ́ ẹ pé sọlá ti dá tọ́ba jẹ́ sọlá tó ní rọ́kà àwọn àjùkọ àtàyà lẹ́yìn rákà ẹlẹ́kẹrin ibi tó ti ẹ̀ka sálámà àwọn alérò igbe rákà kejì la ṣẹ̀ṣẹ̀ parí àtàyà alákọ̀ọ́kọ́ la ń ṣẹ̀ṣẹ̀ ṣe sẹ́mi kó máa ń ṣẹlẹ̀ láyé ijó wọn máa ń ṣẹlẹ̀ tí bá máa ń ṣẹlẹ̀ láyé ijó láyé ti ń kọ́ à yóò ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ torí tí àwọn afọkàn wa rò lónìí la hawla wala quwwata gbogbo àwọn fáìlì tó sọnù. àwọn èèyàn rántí rẹ̀ lónìí àfi tó bá wọ sọlá bí tó fowó sí ìgbà náà wọ́n rántí. tọ èèyàn wá ń tàtà ẹlẹ́ẹ̀kejì ó wá lérò pé tálá kọ̀kọ́ ni rákà ló sì mú wa náà ti ó tún ṣe yóò tún ó ti gbórí sókè láti rùkú kó tó sọ sí níyè pé rákà karùn-ún lélẹ́yìí í ṣe ẹ̀kẹta kí ni ó ṣe lọ́dọ̀ sí yọjọ kò ní kí à pé kí ni nítorí tó bá tún tẹ̀síwájú níbẹ̀ yẹn sọláàtì rẹ bàjẹ́ nítorí kó ti máa ma fi kún kí ni sọláàtì lọ́wọ́ àárín ìgbà tó rántí o. ìmáàmù abu hanifa rahmatulahi alayhi àwọn ẹni tó ṣẹlẹ̀ ni pé ìgbà tó ti jókòó ya ní rákà kẹrin yẹn faqad tammat rẹ̀ tọ́jọ́ yẹn ti pé limada wọ́n pé ọ̀sọ̀lẹ̀ yìí ṣe dandan oníkẹ́kẹ́ parí rẹ̀ pẹ̀lú lọ́dọ̀ tánu alimami Abu Hanifa wọ́n ní tá a bá ti lè ṣe ntọ́ yapa sísẹ sọ̀láàtì nígbà tá a ti parí sọ̀láàtì sọ̀láàtì ti pé kò nídìí sàlámù àlè lèmọ́dá wọ́n nítorí àsàlámù àlékùm gan kìí sara ẹ̀yà ọ̀rọ̀ sọ̀láàtì ní ìsìn máa bá sọ̀láàtì rẹ̀ so kọ́ àlórí rákà alákọ̀ọ́kọ́ kẹ́nìkan wá wọlé kó wá sọ pé asalaamu aleykum ọ̀n sálámà sí kí ló ṣe sọ láti ẹ ọba jẹ tọ́ba jẹ́ ipe nínú ọ̀rọ̀ sọ láti bá ní asalaamu aleykum sọ ẹ̀kọ́ bá sọ láti jẹ wọ́n sọ pé àwọn rẹ̀ bímọ wà lórí sọ láti ó ní alihamudulilayi ṣé sọ láti bàjẹ́ ọba jẹ́ nítorí alihamudulilayi mẹ̀njínsì àkùwálì sọ̀rẹ́ wọ́n bẹ̀ẹ́ nú àwọn ọ̀rọ̀ tó jẹ́ ẹ̀yà ọ̀rọ̀ ọ̀nù sọ̀rẹ́ unlike asalaamu alaykum torí kum yẹn kum yẹn lugatu takhatub èdè ìbáyàsọ̀rọ̀ ní conversation tó nígbà tó ti kum rẹ̀ yún ó ti di ọ̀rọ̀ tí èso ara ọ̀rọ̀ sọ̀lá wọn nígbà tó ti jẹ́ pọ̀rọ̀ tí èso ìyá ọ̀rọ̀ sọ̀lá làbí jáde nù sọ̀lá àjẹpẹ́tà bá ti ṣe ń ẹ̀yà àṣẹ sọ̀lá àti náà ń kọ́ sọláàtì ti pé bí kò bá sọláàtì rẹ dókun kọ rọra só lọ́dọ̀ Abu Hanifa sọláàtì rẹ ti ṣe kíni o ti pé torí ẹ Abu Hanifa ni ńgbà tí èèyàn ti parí sọláàtì rẹ yẹn pẹ̀lú àtayá lọ́dọ̀ táwọn sọláàtì rẹ ti pé rákà nàmbà fáìfì yẹn àwọn sọ pé náfìlà ló ń ṣe. raka namba fáìfù yẹn wọ́n ní náfìlà ló ṣe ni kó gbé náfìlà wọnú ọ̀ràn àyàn ẹ wò ká a sì sọ pé lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀ràn àyàn ní ká jìnnà sí gbogbo tí ó mú kí ọ̀ràn àyàn dàpọ̀ mọ́ náfìlà nínú àwọn sọ̀rọ̀ ẹ wá wú ọ̀nà tó fi dàpọ̀ mọ́ra lọ́dọ̀ àbúrò àyíká wọ́n sì ní òwúrò karùn yẹn ṣẹ̀rí akọ̀ fún wa láti máa yan rákà kan ṣoṣo náfìlà ajẹ́pẹ́ yóò tún fi kan kùn sódà tí ó fi sálámà lórí náfìlà rákà méjì mú eléyìí tá Abu so tí wọn kó tó bẹ̀rẹ̀ náfìlà. ní madhabu Abi Hanifa káyipẹ́ àpárí sọláàtì magreb nìsí ẹnìkan fẹ́ yan náfìlà lẹ́yìn magreb immediately tabatu asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kálukú wọn ti dìde láwọn hànàfíyà wọn ti bẹ̀rẹ̀ sí ní yan náfìlà kó tó ṣe àwọn àdìkáà ìtànàbí sallallahu alaihi wasallam máa ń ṣe lórí lẹ́yìn ọ̀sọ̀lá tọ́da bẹ́ẹ̀ òkùnkù dà bẹ́ẹ̀ torí ẹ̀ iná láti sọ yìí pé kọ̀tọ́ kọ́ ẹ pé immediately tába ti sálámà lórí sọ̀látùl jumu'a lèyàn wá dìde ní ọmọ múra ká mẹ́rin wá kí ni ọjọ́ yọjọ sọ̀látù zuhur wípé sọ̀látùl jumu'a yẹn akọ́kọ́ fi gbára gbóná ni wà ilá. al-aslu nípa tó gbọ́dọ̀ ṣe zuhur lọ́jọ́ juma yọjọ́ bẹ́ẹ̀ àbí oníjọ́ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n àwọn ẹni tí ọ̀wọ́ àmọ́ ọmọ alérò pé òkè mẹ́rin táwa ṣe ní zuhur àtúntò méjì àtúntò méjì pé Abu Hanifa bí náà ni máa ṣe ṣe méjì ṣàtàyà wọn ní sálámà tún dìde tún mú méjì tọ ìgbà tí anabi sallallahu alaihi wasallam sọ pé man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'an ẹni tó bá fẹ́ yẹn náfìlà lẹ́yìn sọ̀láàtù jùmọ̀ àkọ́yà amúraka mẹ́rin wá tí wọ́n gbà lérò ni pé wàá kí mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó tó sálámà kan àbó ṣe méjì méjì kó tó sálámà méjì méjì kó tó sálámà eléyìí lè tọ́ wọ́pọ̀ eléyìí ò túmọ̀ sí pé gbàdánù bisalòlá àti lásìkò sọlá tó lẹ́yìn ní mẹ́tìnà mẹ́tìnà wípé sọlá tó dáàmà yẹn náà fìlà rẹ̀ lóru rákà méjì sálámà rákà méjì sálámà ni a ní gbọ́ yé pé mafhumu mukhalafa wípé àmà sọlá tó nàhọ́r sọlá tó à ń tutọ́ lé ọkẹ́ ìfẹsẹ̀ pé àwọn tó bá gbé sọlá tó tọ̀ sani ajá yìí pé alẹ́mú mẹ́rin wá kátó sálámà alẹ́mú mẹ́fà wá kátó sálámà alẹ́mú mẹ́jọ wá kátó sálámà rárá torí pé àwọn olùmọ̀ sọ yìí pé wọ́n sọ yìí pé sọ̀láàtù náfìlà tòru rákà méjì méjì ni nítorí pé òru làwọn èèyàn máa ń yan náfìlà jù tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé tọ̀sán kọ́ ó lè jẹ́ mẹ́rin mẹ́rin torí innahu kharaja ọjà láti sàlàyé ìtọ́pọ̀jù nínú àkókò tí máa ń yan náfìlà tó bá jẹ́ pé ìtọ́pọ̀jù àkókò tí máa ń tíyẹn bá wọn yẹn náà fìlà rákà mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé tó wá sàtáyà kan fún tọ́sálámà tó burú onú òburú onú òburú amalan bi mafhumil hadith pé eŋti opposite hadith yẹn tọ́ka sí ni mo fi ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé mbẹ́nu àwọn ẹ̀rí tọ́ lẹ̀ jù ṣùgbọ́n ẹ̀rí ìrọ̀ àrí tọ́ ta kù hadith kẹsì ẹ̀tún wa tó sọ láti mbẹ́fẹ́ tó bá yẹn náà fìlà mẹ́rin ní tẹ̀lé tẹ̀lé tó fi sálámà kan parí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àpò ẹ̀mú wà láàrin àwọn olùmọ̀ nípa ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹ́sẹ̀ lọ́dọ̀ Malik rahimahullah àwọn náà kórìíra rẹ̀ ọ̀gbọ́dọ̀ yẹn náà fílà lẹ́yìn sọlá tó jùmọ̀ àwọn kíláàsì lọ́ba yẹn kébi tí wọ́n ti tẹ̀lé malikiya látòrí dẹ́sẹ̀ lọ́ba wà eh, by the time tí ìmáàmù bá fi tí wọn bá fẹ́ dán o àwọn tí ó dúró láti fọ ìdí fún ọ tí ẹlòmíì kan bá tiẹ̀ lọ gbé ọjọ́ kùnjú láti tó wọn kọ torí wọn mọ ọkọ ti tako ìmáàmù Malik ìmáàmù Malik ló ń kórìíra rẹ̀ falmadhab ala karahatihi ay tanaful ba'da al-jumu'ah madhab maliki àwọn kórìíra rẹ̀ wọn mọ asọ fún ẹ nínú madhabul Maliki wípé arrajihu èyí tó tẹ̀wọ̀n jù onípa àlèyàn náfìlà yẹn lẹ́yìn salatul jumu'a wal mashhuru karahatuhu ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jù onípa àkórìíra rẹ̀ èyí tó tẹ̀wọ̀n jù ọtakò ètò ọtakò ètò gbajúmọ̀ jù èwo la lò ẹ̀yin mu nígbà tẹ́ fẹ́ takò ní madhabul maliki àwọn sọ pé ètò gbajúmọ̀ jù làwọn ó ti síwájú ètò tẹ̀wọ̀n jù torí pé ètò gbajúmọ̀ jù ni wọ́n máa fi ṣe fatiwa ètò tẹ̀wọ̀n jù ọ̀fọ̀m rẹ̀ gẹ́gẹ́ bí alukọ́kútú wàsádìlú ni gbígbọ́ wọlé yà gbàtà bá dúró nù sọ́lá àti dídá wọlé wọ́n á sọ fún yín pé arọ́jẹ̀ ètò tẹ̀wọ̀n jù òní kọ́kútú tóró lẹ́ẹ̀rí rẹ̀ tẹ̀wọ̀n ṣùgbọ́n sádùlù kọ́sẹ́rì kan fún wọn ni onímọ̀ ṣòwò olọ́gbàdúmọ̀ jù ètò gbajúmọ̀ takò ètò tẹ̀wọ̀n jù èwo la lò màálìkíyà lẹ́bùn èwo làwọn lò mọ̀ṣúhùr ètò gbajúmọ̀ jù kí ètò tẹ̀wọ̀n jù ń kọ́ kọ̀fọ̀ ọmọ rẹ̀ lóbìnrin tí kálukú dáwọ́ lẹ̀ táwọn màálìkíyà. tọ́ bákan náà anábì sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá gbààwẹ̀ Ramadan tó tún wá gbààwẹ̀ ọjọ́ mẹ́fà tẹ̀lé ní oṣù Ṣawwal ńṣe ni wọ́n dàbí ìgbà tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún nù. eléyìí ẹ̀dí tó mu amúnádókò ó rinlẹ̀ tòṣùgbọ́n ìmáàmù Malik ni mo kórìíra rẹ̀ lèmàdá ó ní mo kórìíra rẹ̀ ètò kíkórìíra rẹ̀ yẹn ó ní mo ṣòro gbígbààwẹ̀ yẹn ó ní rọ́ọ̀jẹ̀ ńgbà tí ètò gbajúmọ̀ jù ta ètò tẹ̀wọ̀n jù èwo làwọn ó lò ètò gbajúmọ̀ jù yẹn ni kí láàrin tiwọn ló ti gbajúmọ̀ kí ẹsẹ̀ kẹ́nu sẹ̀ríà islam o yẹn ni kó gbajúmọ̀ lọ́dọ̀ tàwọn tẹ̀lé yìí jẹ́ bá irú àwọn kan yẹn wá pọ̀ kí ló dé tí màmú Malik fi kórìíra ti sèǹtẹ́rì tó mu wá tẹ̀wọ̀n wọn ni sẹ́dẹ̀n lè zẹ̀rọ̀ ẹ̀ sẹ́dẹ̀n lè zẹ̀rọ̀ ẹ̀ láti túlẹ̀ fún káwọn èèyàn gbàgbọ́ yẹn tí ò rí bẹ́ẹ̀ wọn fẹẹ tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yé ntí ò ṣe déédéé ipò ìlú ṣe déédéé wọn nítorí pé ní ìsìtàbà parí sọlá tó jùmọ tí kálukú bá ń dìde tí mú náfìlà araka mẹ́rin wá náfìlà araka mẹ́rin wá àwọn èèyàn tí wọn mọ àwọn ò lérò yìí pé lọ́jọ́ jùmọ àwọn yàtọ̀ sí sọlá tó àwọn àtúgbọ́dọ̀ ṣe sọlá tó gbọ́ èèyàn mélòó la fẹ́ sàlàyé gbígbé bó ṣe jẹ́ bó ṣe jẹ́ ni kakuku tilẹ̀kùn yìí mo rò pé gẹ́ẹ̀tì dọ́fà táwọn náà fi sọ tí wọ́n sọ táwọn náà rí sọ àbí wọn ò rí sọ wọ́n rí sọ ọba nítumọ̀ àti ọba sáde sì yẹn kò nítumọ̀ àmọ́ ńgbà sáde sì ti tó ti wà torí gbogbo agbárí tó bá fi lè takò àdéhì àbọ̀takò Qur'an kọ̀ọ̀fọ̀ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ló fi gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn rẹ̀ tí ó káwọn lè tilẹ̀kùn àgbọ́yé kágbọ́yé yìí làwọn fi ni kò sí tọ́jú bẹ́ẹ̀ ẹ mẹ́gbà àwọn sì ni tọ́jú bẹ́ẹ̀ kọ́ ẹ gbà torí pé ẹni tó mú wa ń kọ́ ọ̀dọ̀ ìbùsùn jẹ́ mbẹ́ o tọ́ àtiwárí nísìn ọmọ fi là lẹ́yìn tó ló mú ẹ ẹni tí bá ti ṣe ọ̀dájú pé dáadáa ní ṣe fúnra ara rẹ̀ torí àwọn náfìlà náfìlà náfìlà náà wọn fi kún sẹ́wà láti rọ́nà lọ́jọ́ gbẹ̀dà ìyá ọlọ́run ti ká rọ́nà lọ. àdìsí tó tẹ̀lé òun alátọ̀dọ̀ àtisá ibn Yazid ọlọ́run bá kóyá nù sí i. ó ní Muawiya amirul mu'minin ọsọ fún kọ́lọ́run yọ́nú sí i ọsọ fún fa idha sallayta al-jumu'ah tó o bá ti ṣe salatul jumu'ah. فلا تصلها بصلاة ọ gbọ́dọ̀ sopọ masọlá tumi lẹ́yìn rẹ̀ o jẹkijumọ ọdún gédégbé ọ gbọ́dọ̀ so masọlá tumi lẹ́yìn rẹ̀ o hatta tatakallama títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà àtìgbà àti sọlá tó jùmọ̀ ọ sọ̀rọ̀ kótó kótó sinna fílàmì awo takuroj àbí kọ́kọ́kọ́ jáde náà kúrò ní mọ́sítẹ̀ẹ̀dì kó tún wá wọlé padà sàmìkútọ́ bá ti sọ̀rọ̀ ẹni tó bá rí ọ tó ń tún ṣe sọ láti lẹ́yìn ọ̀rọ̀ ọmọ pé sọ láti mí ló ṣe ọ̀wọ́ pé tó bá ti sọ̀rọ̀ sọ láti ti dádúró èyí dádúró tẹ̀lé súnà anábì sọ̀rọ̀ láti náà ó ti tó àbójáde ó tún wá wọlé padà kó tó kọ́ yẹn náà fílà ó ti tó ìgbà wo láti wá sọ̀rọ̀ lẹ́yìn sọlá àti sálámà làwọn lá sọ̀rọ̀ náà ẹ lárúbá lẹ sọ dàbí ìgbà. tába ti kọjá tába ti parí àtà tẹ́lá ti parí àdúgbò yín débi parí allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ìgbà náà lẹ́tọ́ lè sọ̀rọ̀. yẹn kí tẹ́lá ti parí sọ́lá astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram. gba náà la tó lè sọ̀rọ̀ yẹn kí tó bá fẹ́ yan náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn gba náà ló tó lè bẹ̀rẹ̀ sí ní yan náfìlà àmọ́ tó bá tó ṣe báwọn aláìdáa ni ọ torí àwọn tasbih tó yẹ kó ṣe àwọn àdìkáà tó yẹ kó ṣe ó ti parí wọn ó súnmọ́ pé bá ti parí náfìlà kó sì gbàgbé wọn kọ́kọ́ farabalẹ̀ kí ni lé ọ lárí tí wọ́n bá parí ọ̀ràn yẹn náfìlà nínú àdéhìí ńlá wa Aisha radiyallahu anha olùkọ́ ànábì sọlá sọlá bá ti sọlá yìí sọ̀rọ̀ ṣáájú kó tó sọ pé astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram gbaná ni wọ́n kọjú sáà tó ti sọ láti lẹ́yìn ẹ̀ gbaná làyè ọ̀rọ̀ sílẹ̀ tó bá fẹ́ sọ. ṣe yẹn ẹni tó bá fẹ́ yẹn náà fìlà lẹ́yìn sọlá tó jùmọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọ́bọ̀ yìí ni ti ọ̀rọ̀ Muawiya ni o ó ní tó bá kó bá parí solatul jumu'ah má so pọ̀ má solati mi ṣáájú kó tó sọ̀rọ̀ àbí kó kọ́ jáde nu mẹ́sìlì kó á padà àgbọ́yé tiẹ̀ ní sọ fún As-Sa'ib ibn Yazid ní ọwọ́ afẹ́ mẹ́rin wá lórí tí ó ń sọ ẹ mọ̀ pé ní ìsinyìí ń bá sọ̀rọ̀ kò sí nǹkan kan lórí rẹ̀ tọ́takùn tí wọ́n fẹ́ bá sọ ẹni tí ó sì sí nǹkan kan lórí rẹ̀ tọ́takùn tí wọ́n fẹ́ bá sọ kò ní béèrè ẹ̀rí pàápàá jùlọ ńgbà tó bá ti mọ̀ pé ọ̀tọ̀ ń bá sọ kì í sì fẹ́nu rẹ̀ lọ́ ń bò ń sọ. sọ ṣùgbọ́n kò burú kí olùmọ̀ tí ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lábẹ́ àgbọ́yé tiẹ̀ kó tún kín lẹ́yìn pẹ̀lú ẹ̀rí tó mú sọ́ńtọ́sọ torí kí ni torí kí ọkàn gẹ́gẹ́ bí anabi Ibrahim alayhi salam ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي Ọlọ́run fi hàn mí o báwo ló ti jókòó ndé ọ gbàgbọ́ ni ó lòún gbàgbọ́ ṣùgbọ́n òun fẹ́ kọkàn wọn balẹ̀ ètò iná ń pè ní practical fọmọ ní theory tọlọ́nsì ní kọlọ bí kọ mẹyẹ àdàbà. ẹyẹ ogongo ẹyẹ gúnugún ẹyẹ lèkèlèkè ọlọ́run á ní kó gún pọ̀ ẹnìkan inú bí ti mú nǹkan wọn. ibi tá ibi tá ibi ti wa so gbogbo wọn du wọn. kọ́ wa gún wọn pọ̀. thumma ja'ala ala kulli jabalin minhunna juz'a wọ́n ti wá wà gúngún pọ̀ wá pín wọn sọ́nà mẹ́rin kó o fi ọ̀kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan. thumma ud'uhun wá pín wọn kéwọ́ gbòǹgbò ìwọ gúnnugún ìyá ìwọ àdàbà ìwọ ẹyẹ lékelèké. يأتينك سعيا وما ربا وابون واعلم أن الله عزيز حكيم mọ̀pẹ́ ọlọ́run ọba alágbára ni tágbára rẹ̀ borí gbogbo agbára ọlọ́gbọ́n ni tọ́gbọ́n rẹ̀ ti tó. ìrẹ́dà kun àtàwọn àti bẹ́ẹ̀ bá kí ló tún kù mọ́. tó àmàdájú àmàyé kì í tẹ̀lé mẹ́. torí ẹ̀ náà ni tó jẹ́ kó olùmọ̀ tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa òfin ọlọ́run nítorí gbọ́ yé nípa òfin ọlọ́run ni sọ láì béèrè lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ ó lè mú àwọn ẹ̀rí tí ń kí nǹkan tó sọ lẹ́yìn wá tí wọ́n fi mọ ọ̀nà wo ni wọ́n gbà mú àwọn àdájọ́ yìí jáde látara àwọn ẹ̀rí yẹn yéé ṣe nítorí nǹkan kan ìwọ béèrè ó sì ṣeyè méjì ṣùgbọ́n kí ọkàn rẹ̀ ó tún lè balẹ̀ sí ó ti tó láti Muawiya sọ̀ńtọ̀ sọ̀yún torí pé àwọn àwọn bẹ̀rù ọlọ́run láwọn sábẹ́ táyọ̀ kún parọ́ má nàbí sọ̀rọ̀ bá àlùsọ wọ́n sì bẹ̀rù ọlọ́run táyọ̀ kún ọmọ sọ nípa ẹ̀sìn ọlọ́run tí wọ́n mà torí wọ́n ti mọ̀ pé nínú ni à ń taqulu ala ma la ta'lamu kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run mọ̀ nabi lahu hukmu rafa ó ní ìdájọ́ kọ́rọ̀ ànábì nù ṣùgbọ́n kò tún dá dúró bẹ́ẹ̀ ó tún ní alla nasila salatan bi salatin ọ̀rọ̀ ànábì wà ní tó má mí a fi náà àbí tá a kọjá ntí Muawiya wa lu ẹ̀rí fún tó ń lọ fẹ̀ ju ẹ̀rí lọ ni abẹ́rì lọ fẹ̀ ju ntó lò fún tọ́ ọ bá ti solatul jumu'a ọ gbọ́dọ̀ so solatul jumu'a àmọ́ sọláàtù mi ṣáájú kó o tó sọ̀rọ̀ àbí kó o tó kọ́kọ́ jáde kó nu mẹ́sì Ànábì sallallahu alaihi wasallam ń pa wá láti àdéhìí nù pé a ò gbọ́dọ̀ so sọláàtù kan mọ́ sọláàtù míì àyàfi kọjá pọ̀rọ̀ yà wọ́n àbí jíjáde nù mẹ́tì. ṣé ibi tó ń lò sí lọ́fẹ̀ jù ni àbẹ́rì lọ́fẹ̀ ju ibi tó lò sí lọ ẹ̀rí fẹ̀ ju ibi tó lò sí lọ. ok tó bá kó pósìtì lọ́sẹ̀lẹ̀ ńkọ́. táyé kó ànábì sallallahu alaihi wasallam sọ pé tó o bá ti sọ láti ojú wọn ọ gbọ́dọ̀ ṣe náfìlà kan lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí jíjáde kúrò nínú masjid èmi wá lu ẹ̀rí yẹn fún tó o bá ti solatul maghrib ọ gbọ́dọ̀ yẹn náfìlà lẹ́yìn maghrib ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí kó jáde nínú masjid ṣé ẹ̀rí yẹn só lè gbé eléyìí la máa ń pè nínú usul fiqh wípé tí Muawiya àti ẹ̀ ń ibi tó lò sí ọha ẹ̀rí tó bá kiri ọ̀fẹ́ ẹ̀rí yẹn wúlò ayé ad-dalilu a'ammu min ad-da'wa àbí òye wa ad-dalilu a'ammu min ad-da'wa tí dalil bá wà akhassu min kò lè wúlò tọ́ba yẹ pé dalil wà lórí sọ̀láàtì jùmọ̀ àwa fẹ́ lò fún magrib tó lè wúlò àmọ́ ńgbà tí ẹ̀rí wá lórí gbogbo sọ̀lá ṣé gbogbo sọ̀lá ti la lè lò fún àbẹ́sẹ̀ gbogbo sọ̀lá torí pé ẹ̀rí yẹn wá lórí pé gbogbo sọ̀lá ti tọ́ bá parí o ọ̀gbọ́dọ̀ yẹn náà fi là lẹ́yìn ẹ̀ ìwọ wa ń lò lọ́kọ̀ kan ló kọ sọ̀lá tọ́ ọ bá parí sọ̀lá tó là tọ́ ọ bá parí sọ̀lá tó mà tọ́ ọ bá parí sọ̀lá tó lè ṣà mo rò pé yé wa tòǹtòrí ẹ̀ torí pé ẹ̀rí tó tó àlùjọmọ torí ẹ àdéhùn wa fi hàn gbogbo sọlá tá a bá parí tá a fẹ́ yan náfìlà lẹ́yìn rẹ̀ àfi kọ́rọ̀ tó kọ́kọ́ síwájú àbí kíṣẹ́ kan kọ́ yà wọ́n bí jíjáde kúrò nínú mẹ́sítẹ̀ wọ́n kàn sọ gẹ́gẹ́ bí àpèjúwe ní kíṣẹ́ dandan kọ́ jáde so àbí kó rìn lọ kò tún rìn bọ̀ kíbi tó ti sẹ́ náà ọtọ́ ti sọ ara yẹn ní kọ́ bọ́ bẹ́ẹ̀ o níbo ti tẹ́lẹ̀ yìí ni torí kó tún wá nínú àdìsí kan pépé ayé àjẹsọ ahadukum an yataqaddama aw yata'akhkhara aw an yamine aw an shimale fi salati yaani sibha ìyẹn ni wípé tẹ ẹ bá parí sọlá kí ló ṣòro fún ẹ láti bọ́ sápọ̀ ọ̀tún ibi tó ti sẹ ọ̀rá yẹn kọ́ yẹn náfìlà ń bẹ̀ bọ́ sápọ̀ ibi tó ti sọ yẹn kọ́ yẹn náfìlà ń bẹ̀ bọ́ sẹ́yìn súnmọ́wájú sẹ́mi pé a ti fi ibi tá a ti sílẹ̀ àdéhìsì yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Al-Imam Abu Dawud ló gbà wá bọ́sẹ̀ Imam Abu Dawud ló ti sọ fún wa pé tí mo bá gba àdéhìsì kan wá tí mo bá dákẹ́ lẹ́yìn rẹ̀ àdéhìsì yẹn jẹ́ salihul hujja àlefisẹ̀rí. tó òun ò ní sọ fún wa pé sahih da'if gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ bíi tani at torí gbogbo àdéhùn tí Tirmidhi bá mú wa sahih da'if hasanun sahih hasanun gharib la na'rifuhu illa min hadha al-wajh. Abu Dawud no general principle any hadith tí mo bá ti lè dákẹ́ lẹ́yìn rẹ̀ salihul hujja èyí tí mo bá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀hún ọ̀kẹ́dà mo máa ní da'if da'if. so bẹ́ẹ̀ làbúdà àbúdà yìí wọ́n tún á pé àwọn àbòmí tí ti sọ̀rọ̀ ẹ̀ kọ́ sọ̀rọ̀ lóye bẹ́ẹ̀ làdé sọ̀rọ̀ sọ̀rọ̀ pé tá a bá lo general principle rẹ̀ á àdé máa sùn wọ́n á rí i pé àwọn abìkan wà tí ò ti lótú fi wá ṣe tíra kan lórí súnánà àbí dàwúdì yìí kan náà gbogbo dàbù dàwúdì ọ̀sọ̀rọ̀ mẹ́tọ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀. so èyí tí ó sì tí onú má ti wá onú ò ní sọ̀rọ̀. ẹ gbogbo eléyìí lọ àwọn tí gbogbo náà fi dé gbogbo eléyìí náà làwọn náà lù lọ lè sọ pé sọ̀rọ̀ torí pé tó irú rẹ̀ ládé yìí ọ̀rọ̀ pọ̀ wọ́n sọ dé lẹ́yìn lọ́nà sẹ́rì bẹ̀. ṣùgbọ́n kátà ìpínkọ̀ fẹsẹ̀ rin lẹ̀ wa huwa sahihun ma'na ìtumọ̀ rẹ̀ dáa wọ́n rúkọ ẹ̀ máa bá àṣẹ máa pé yìí ní ìsìn mà ní ìsìn láti rí wípé kìí ṣe jíjáde gangan náà gbà lérò ṣe sẹ́ka tí ó jẹ́ kí sọ láti yé kọ́yà kọ́yà sọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tòwá lẹ́yìn aṣọ pé tùmọ̀ rẹ̀ parí sọ láti ní ìsinyìí báyìí tí mo bọ́ síbòmí ó ti túmọ̀ sí pé ìǹso sọ láti má sọ láti láì sẹ́ńtì yóò mú ni mọ̀ yín pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn rìn ìrẹ̀kọ́ fẹsẹ̀ rìn lẹ ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ti dédé tẹ̀lé ìtumọ̀ sí wípé ó tún wá nù àdéhùn kan tí Ṣawkani tóun náà mú wá nínú tírà rẹ̀ Nailul Awtar òun sọ wípé anabi sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo bí tẹ́ bá ti ṣe sọ láti láyé wọ́n jẹ́rìí fún ẹjọ́ gbẹ̀dà òkèèyà torí rẹ̀ tẹ́ bá parí fàrídọ̀ ẹ̀yẹn náà fi làǹbò mi torí gbogbo wọ́n jẹ́rìí fún ẹjọ́ gbẹ̀dà òkèèyà Ṣawkani ní nínú rẹ̀ náà ni pé àwọn nǹkan púpọ̀ jẹ́rìí fún yàn tó o ṣe fàrí tó ń bì o ṣe náfìlà mi o tún yàn náfìlà mi bò mí gbogbo ẹ̀ wọ́n jẹ́rìí fún àbí wọn ní jẹ́rìí fún ọjọ́ gbẹ̀dà òkèèyàn wọ́n jẹ́rìí fún bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ dára bíi tó tún dára bẹ́ẹ̀ ń wọ́n jẹ́rìí fún àwọn jẹ́rìí fún ni àbí wọ́n jẹ́rìí takò tọ́ ilé ìjẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o hadith ẹlẹ́kẹta ilé ìwà ló tó do Abu Hurairah radiyallahu anhu ọlọ́run nàbí sallallahu alaihi wasallam sọ pé mánìkà tàtàlà ẹnikẹ́ni tó bá wẹ̀ á ọ̀dà kéèyàn máa wẹ̀ o sáà wàlálà ẹlòmíì ọ̀dáhùn tọ́jà àbí ọ̀dà ọlọ́jà lè máa wẹ̀ dáadáa torí pé Islam ẹ̀sìn máa tutù ẹ̀ báyìí wọn bá ti pé ìjọ tán pọ̀ báyìí ẹlòmíì ti ń fẹ́ràn rẹ tẹ́lẹ̀ yọ sí kórìíra rẹ abẹ́ ìfura bẹ́ẹ̀ torí ẹlòmíì ò ní opportunity àti jókòó sún ọ tó báyìí rí mọlùkẹ́ ti ń gẹ̀ abẹ́ gẹ̀ torí ẹlòmíì ní sè gbà tó sún ọ dáadáa yún ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ àwọn ọ̀rùn àwọn ọ̀rùn kan tó yẹ pé la hawla wala la hawla wala kí báyìí wọn ò ti wẹ̀ tó sẹ̀ kaba. kọ́lẹ̀ ló bí wọn tún máa sọ ah ìdá ti ń bẹ lára alágbájá kò ṣeé ni. nítorí pé àkàràmọ̀kùnrin lọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti ẹ̀kẹ́tọ́ ẹ̀kẹ́kàn tó ń sọ̀rọ̀ sí lábá ẹ̀ gbóòórùn náà àwọn tó bá ti jókòó ara àmọ́ bá bí aṣẹ rùn àmọ́ bí gbogbo ara ṣe rùn ó bá wọn máa sinra ni gbóra. Hmm? so Islam ní tí mùsùlùmí ó fi máa tó fi máa mùsùlùmí ọgbọ́dọ̀ máa wo mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ bí ẹni àpọ́nlé ni ẹ̀hẹ́n mi pẹ̀lú rẹ náà láwọn akọ̀kọ̀ ti sẹ́ rẹ káwọn náà máa rìn dọ̀tí ká máa sọ́ọ̀bù ká wẹ̀ mànẹ́gẹ́ tàṣálà tọba tó bá ṣé ó túmọ̀ sí kwara àyàn ní gúdúrú yàtọ̀ sádìsì tó sọ pé ghuslul jumu'ati wájibun ala kulli muhtalim ọ̀ràn àyànníwẹ̀ jumu'a jẹ́ lórí gbogbo ẹni tó ti bàlágà. àwọn àdìsì kan àwọn tún wá àwọn tọ́ka sí pé kì í sọ̀ràn àyàn apá kan nínú àwọn olùmọ̀gbọ́ yìí pé ọ̀ràn àyànníwẹ̀ jumu'a ghayru shart ẹni pé a fi so gbogbo àdìsì yẹn pọ̀ pé ọ̀ràn yẹn ni wọ́n júmọ̀ àtúmọ̀ kì í ṣe condition tọ́lọ́ wọn fi gba aṣọ láti jùmọ̀ olùkọ́ ẹgẹ́ tiẹ̀ tá a bá mú eléyìí ọkàn balẹ̀ jù so that àwọn èèyàn ní take care for granted tí wọ́n kọ́ kàn wọ́n hmm? sọ́dà abẹ́ ń jọ jùmọ̀ àfihàn ọ̀wẹ̀ sọ́dà abẹ́ ọ̀là ìkọ̀tà lọ́jọ́ ọdún mọ̀ ni rẹ̀ wájú fún nǹkan ìrùsọ̀ tó yé ẹ̀sẹ̀ wa mo bá ti lò yẹn ní kí n ta sọ wájú mọ̀ ìyẹn ni pé gbogbo ẹni tó bá wẹ̀ ẹ́ ààyè yóò mú dàkú ṣọ́ra ẹni tí ó bá wẹ̀ ńkọ́ yóò dàm ṣọ́ra abẹnú àtẹlù lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ̀mọ̀ kẹ́ gbà tí Uthman radiyallahu anhu tọ́pẹ́ kótó wá sí jùmọ̀ à Umar ló ti ń ṣe kútúbà wọ́n Uthman báyìí báyìí báyìí báyìí ni kódà gan mo ní mo bá sáré lọ sa àlùwalá kúmá ọ̀wẹ̀ sẹ́mi pé bàá wínú torí tí ọba burú àbúrò tó sọ pé ah, àlùwalá báwò àlùwalá ti jẹ́ báwò ìbolẹ̀ nínú àwọn àpéjì dandan ká ká wẹ̀ sẹ́mi pé Usman náà bá máa bè é so ó túmọ̀ sí pé wọ́n bá yẹn wò téèyàn bá ṣe ṣùgbọ́n àní sọ pé kò ní sọ̀látùl jumu'a nígbà tí o ti ṣe nítorí àwọn àdìsí tó sọ pé mẹnẹkẹsẹsẹlẹ mẹtẹwọgbọ ayẹwo mẹlẹdùnmùá fàbíhá wà nàìmà wọn mẹnẹkẹsẹsẹlẹ balùwòsùlù àfùdọlù. tó pẹ̀lú eléyẹn àwọn àdìsí yẹn jọ tòní ìsìnkínì ìdájọ káwọ ìjọ jùmọ̀ ẹ bá ní dáhùn ẹ dáhùn ẹlòmíì kò ti dé kò ti dé kó ló ń ti máa wẹ̀ ibẹ̀ ló ń máa gbà lọ sí jùmọ̀ àgbá ilẹ̀ lomi ò fi lè dáhùn sọ́ra yẹn ní abẹ́ sọ́ra yẹn alihamudulilayi sọta bá ti wà mọ̀ bẹ́ẹ̀ ọ̀dà tí ìdíwọ́ kan bá mú yẹn mọ́ wẹ̀ ńkọ́ èèyàn tẹ̀ sọ wá ti kílẹ̀ àgbéyàn ní ní sọlá tó jùmọ̀ èèyàn ní sọlá tó jù ìṣọ kágbà bá wọn. sọ́wọ́n sọ pé ẹ ẹ gúúsùlù yọmọ jùmọ̀ kó wọn ṣe máa wẹ̀ náà ìwẹ̀ tí ò ní jẹ́yìn oorun irú ìwẹ̀ wo ni lọ́dọ̀ sí yín na ṣe kàìkà àtọ́sẹ̀ láàbí máa wẹ̀wẹ̀ túmọ̀ tọ̀gánì túmọ̀ kí wọ́n ń dáwọ́ wẹ̀wẹ̀ túmọ̀ àká má bàa máa rùn sẹ́yìn àti àkókò para ó ní kí èèyàn mọ̀ mọ́ ẹ máa kó mi sẹ́yìn bá tún fi pa òógùn lára arúgbó àbí òní rùn yóò rùn pọ̀ kí á lè rí sí i. àwọn olùmọ̀sọ̀ yìí pé ìwẹ̀ yìí bí ìwẹ̀ dùn bí ìwẹ̀ jànábà kankan ṣùgbọ́n kò burú sẹ́nìkan bá tó ń wẹ̀wẹ̀ kankan àtọ̀tẹ̀ tàbí òye wa wàá kọ́ àjùlọ lẹ́yìn tó bá wẹ̀ ti jùmọ̀ à kò sí tó burú mbẹ àmọ́ sọ àlọ́ àlá rẹ̀ wá dálọ́ lè já mbẹ kí látùn sí àlọ́ àlá sí eléyìí jẹba kò sómi ẹ̀rà ọlọ́mọbọ yìí láti rí tọ́mọ atẹ́lẹ́ jùmùà lẹ́yìn náà tọ́wọ́ wá sí jùmùà ẹ bá ní fàlàtí tọ́mọ yẹn pé lẹ́yìn náà ní ń tọ́ka sí pé kìí ṣe dandan ẹni pé tọ́wọ́ bá ti wẹ̀ tako tó máa lọ sí jùmùà gẹ́gẹ́ bí tani ti sọ ìmáàmù Málíkì ìmáàmù Málíkì ní tọ́wọ́ bá ti wẹ̀ tán kíákíá kọ́ máa lọ sí jùmùà tọ́wọ́ bá jẹun lẹ́yìn ìgbà tọ́wọ́ wẹ̀ tán kó tó lọ júmọ́ ó tuntun wẹ́wẹ́. tọ́ ọba jáde lé tọ́jú kọ́ lọ júmọ́ ó ti wẹ̀ tán ọ lọ júmọ́ ọwọ́ àyà ṣọ́ọ̀bù ó tilẹ̀kùn ó tuntun wẹ́wẹ́. alhamdulilayi adídì eléyìí ó ti fún wa ń sinmi díẹ̀. ó náà yẹn ni pé insha Allah tí yẹn bá wẹ̀ lẹ́yìn gbàtà lùfẹ́ dàrí ti yọ pẹ̀lú àníyàn kó ń wẹ̀ júmọ́ à tọ́wọ́ á lọ sí júmọ́ à lásìkò júmọ́ à pẹ̀lú wẹ̀hún insha allah yóò gbalada mo rò pé yé wa tó a jẹ́ pé a ní ìsinmi díẹ̀ mbẹ́ o àmọ́ láàrin mo ti wẹ̀ látàṣùbà tí mo padà lọ wẹ̀ fún júmọ́ àmọ́ agbájúmọ́ àlọ́ ó lọ́dà jù kọ́ lọ wẹ̀ ni torí pé tó bá lọ wẹ̀ yẹn wọn náà ó rí ìtumọ̀ tó ga fún ìjọsìn yẹn ìjọsìn tó ti wẹ̀ látàrọ̀ tó tún ti làágùn làágùn especially ẹni tó wẹ̀ látàrọ̀ tó tún ti aláàrù kí ni fáyidà rẹ̀ ó tún lọ rọ àpèlú bọ́ sẹ́mi pé ó ti làákùn burúkú nígbà tó bá dé mẹ́sídìí nǹkan kí là ń sá fún kí là á rí eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o. thumma atal jumu'a wọ́n ní lẹ́yìn náà tó wá wá sí jumu'a jumu'a wo lèèyàn lè lọ bá ṣé jumu'a kan bẹ téèyàn máa lọ bá ẹ dá mi lóhùn anabi sallallahu lẹ́yìn náà tó wá wá sí jumu'a ibo ni jumu'a náà tó lọ bá masjidi ni wọn gbà lérò tó yé wa ayé tó ma ata masjida jumua masjida jumua lẹ́yìn náà tó wá sí masilasi bí dáa ti fẹ́ ṣe sọláàtù jumua tọ́sọ́lámà kò dérọ́ lẹ́ tó wá sí sọláàtù tó lọ́wọ́ bá kọ́ pé kò lè ṣe yẹn kí tẹ̀ dé yìí má mọ̀ sí ọwọ́ abẹ́rẹ́ sí ni yẹn fìlà iye tó lọ́wọ́ bá ní kò lè yàn ọbẹ̀rẹ̀ sí ni yan náfìlà yìí tó lọ́wọ́ bá ní kó lè yàn tó eléyìí ń tọ́ da ni. sọ̀rọ̀ pé kò sí nọ́mbà o àsọ̀gbẹ́sọ̀ láti ojúmọ́ àpò ní náfìlà síwájú ẹ̀ tó ní ìṣe pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé iye kíye tó lọ́wọ́ ní kó lè yàn síwájú kí mọ́mú tó dé rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà títí tí yóò fi súnmọ́ gbà ìmáàmù ó dé ìmáàmù bá ti dé ńkọ́ ó tó gẹ̀ ó ẹhẹn o tó wá jókòó kalẹ̀ ìgbà tí ìmáàmù wa dé lọ arántí pọ̀ yẹ kó o sí náà fílà kí láti sọ fún un túlà jókòó kíni ṣé wa ẹ ìgbàdá náà bí ni tó mọ̀ sọ́lá máa kú dìrọ̀ lọ ẹ sọ́lá máa kú dìrọ̀ lọ fún kọ́bílà mẹ́jì ìmá àmọ́ ọkọ̀ já lè má wọlé lẹ́yìn tí ìmáàmù ti dé kò yẹn ní kẹ́tù tó wà mẹ́sìlì tẹ́lẹ̀ o ti ṣe tàhíyẹ́tẹ̀lì mẹ́sìlì o ti jókòó nu mẹsìtì ìmáàmù wa di ọ arántí náfìlà kan ẹ da jókòó tú láti torí pé ṣé ń ṣe wọn ta kò fi ọ lọ ẹni tó bá ṣẹ̀ dé ni làyè gbà pé kó ṣe kí ni tahiyatul masjid abẹ́ni tó bá ti dé ti pẹ́ olóòlì máa yan náfìlà yẹn lọ títí di ẹ̀ bá àgbà sí ìmáàmù òde tó ń ma ẹni tó bá sọ pé náfìlà rákà méjìlá làwọn ẹ̀yà ń bẹ̀ ọ́ bídíà ni àbí ètè bídíà thumma salla máa máa yun lafdun aam so ìgbà tó ti jẹ́ pé kò sẹ́ẹ̀rì kan tó sọ pé àfikún pé mẹ́rin àfikún pé méjì àfikún pé mẹ́jọ tó o bá ti ṣe tahiyatul masjid ìwọ náà ti bọ́ sábẹ́ ẹni tí ó gbọ́ láyìí mo rò pé afura tahiyatul masjid nìkan ló ṣe o ti bọ́ sábẹ́ ẹni tí dáadáa yóò jẹ́ tiẹ̀ thumma ansata lẹ́yìn náà ó wá kí ló dé tó fi dákẹ́ ṣé kí ìmáàmù tó dé èèyàn dákẹ́ sáré ń kọ́ dákẹ́ ọ̀rọ̀ kan wà láàrin wọn mọ̀ pé ẹ ti gbọ́ yìí ni wọn ò fi sọ nítorí pé olóye lọ̀rọ̀ ń bá wí ọ̀n yẹn náfìlà rẹ̀ títí yẹn ní kéwà tí ìmáàmù wá dé ọ̀dà dúró ìmáàmù bẹ̀rẹ̀ kútúbà ọ̀dà kẹ́ ṣé dídákẹ́ lọ́jà ni àbí títẹ́tí tó alẹ́ tẹ́tí ká tún máa sọ̀rọ̀ adẹ́gbẹ́ méjèèjì. ọtẹ́tí ọdákẹ́ ó sì tẹ́tí sóṣèṣe ká tẹtí láì dákẹ́ torí kọ́ lọ́wọ́ bó fi ọkàn méjì sínú gbáyà wa ma fi jawfihi ọlọ́run ò fi ọkàn méjì sínú gbáyà nìkan ó lè máa sọ̀rọ̀ kó sùn nǹkan tó wí náà lómi ṣe máa ṣe máa ní ẹ̀dá kan tẹ́tí ọ̀rọ̀ tó ń sọ pé à ń kílẹ̀ ń gbọ́ ìrọ̀lá torí ẹ̀ wàá tẹ́tí wàá dákẹ́ wàá sì tẹ́tí hatta yafruga al-imamu min khutbatihi tí ó sì dákẹ́ tí ó tẹ́tí títí sí lè máa mú òfin parí kútùbà rẹ̀ ó túmọ̀ sí pé ìgbà wọn là sọ̀rọ̀ ìgbà tí ìmáàmù bá ń ṣe kútùbà ok ìgbà tó jókòó láàrin kútùbà méjèèjì yẹn kọ́ sẹ́sì ṣe kútùbà lọ kò sí kútúbà lọ ajẹ́pẹ́ alẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ la pàtàkì àwọn olùmọ̀wé àwọn kan láà gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pé jókòó yẹn ó kéré púpọ̀ débi